Backwards. Oh, Amazing. wọ wọ So we tẹ́ bá mi go pick action. ìwọ more bá mi kú What ìwọ tí mo pè ní ọba pọ you á fẹ́ Should I get tó mi yọ láyé ẹ máa ní kán gé nǹkan ọmọkùnrin kán jù sínú ẹnu kán wá fi búrẹ́dì lè fún ẹ dá fún ẹ. ṣáà ó sì ń lẹ́nu ọ̀rọ̀ ó sì ń lẹ́nu ọ̀rọ̀ bá a tó. aṣọ òtí ẹ̀ lé ọ̀nà lè.